going back yorùbá nation no going back yorùbá nation no going back ọ̀rọ̀ tá à ń sọ tá à ṣe kí ni tá à rẹ́rìn à mo kí gbogbo wa pátápátá mo kí gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo ọmọ yorùbá ní gbogbo ibi tá a wà ní gbogbo àgbá ńlá ayé gbogbo àpárápátá ni mo kí orúkọ tèmi ni pastor Felix Bankole lẹ́yìn tí àwọn kan máa ń pè lólú Bankole tí gbogbo ènìyàn mọ̀ sí Ọ̀rànmíyàn mo kí wa lórúkọ ọlọ́run aláyè lórúkọ ọlọ́run tó ní ẹ̀mí mi àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí mo kí bàbá wa Bánjí Akíntóyè bàbá dáadáa mo dẹ̀ kí bàbá wa Chief Sunday Ìgbòho ṣà mo kí yín lágbára ọlọ́run ayọ̀ àti àlàáfíà lẹ máa fi jáde wá bá wa. ìròyìn kan ń lọ káàkiri ìdí nìyí tí mo fi wò wípé ó yẹ kí n jáde síta kẹ́ ẹ lè rí mi fún ìgbà àkọ́kọ́ because àwọn èèyàn ti ń wo ipò yẹ kí wọ́n gbóhùn mi kí wọ́n rí mi láti ìgbà tí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ so wọ́n náà wọ́n fẹ́ àwọn fẹ́ gbọ́ látọ̀dọ̀ mi so ohun tó jẹ́ kí wọ́n jáde gangan ni wípé mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta kan ṣùgbọ́n màá kọ́kọ́ sọ alákọ̀ọ́kọ́ màá sọ ẹyọ kan nú ẹ̀ tó bá yá màá padà wá sọ ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta so ìròyìn kan lọ lórí wípé wọn yìí ṣe good leader àwọn fẹ́ yọ wọn wọn fẹ́ ṣe gbá wọn fẹ́ ṣàwo gbogbo àwọn eléyìí ṣe nǹkan tuntun kankan mọ́ because gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti pè mí rí wọ́n pè mí wọ́n nígbà táwọn wádìí àwọn rí wípé èèyàn méjì ló lè jẹ́ problem àwọn pé táwọn méjèèjì yẹn bá dẹ̀ ti support àwọn so wípé gbogbo nǹkan yìí máa lọ successful so wọ́n wá pè mí ńgbà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi so ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ṣí bọ́dà ìdí ìrókò nígbà yẹn wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ ká wípé bàbá wa Bánjí Akíntóyè pé bàbá yẹn wọn ò kì í ṣẹ̀yàn dáadáa nǹkan kan wọ́n ṣàṣọ oríṣiríṣi mo wá níṣẹ́ ti pé Chief Sunday Igboho ìfúgà wọn gan ló tiẹ̀ sọ fún mi àwọn gan ló sọ fún mi pé wọ́n ti bá Ìgbòho sọ̀rọ̀ mo wá níṣẹ́ ti explain nǹkan yìí fún fún Ìgbòho wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní kí ní Ìgbòho wá sọ wọ́n ní gbòho ní káwọn sọ̀rọ̀ létà tó bá di ọ̀la mọ̀nọ́kì tó ìgbà tó máa di bí ọjọ́ kejì wọ́n tún pè mí wọ́n wá sọ fún mi wípé ìgbòho ti bá àwọn sọ̀rọ̀ wípé gbòho dẹ̀ sọ wípé báwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ táwọn ń ṣàlàyé fún gbòho gbòho kàtí ẹ̀kọ́ ti fóònù ni pé kò sí ọ̀rọ̀ ń bẹ̀ fídíò ẹ̀ lélẹ́yìí níbi tèmi àti gbòho ti ń tá a ti lọ jọ ṣe pàdé yẹn so tá a lọ sí ọ̀dọ̀ àgbààgbà làwọn àgbààgbà alẹ́ Yorùbá láti lọ ṣe ìpàdé yẹn. gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa ọbẹ̀ inú kan náà èmi mo dá pásítọ̀ dúró fún mẹ́sì kékeré kan tí àjọ ń ṣe látàwọn òun ìjẹ́ ká tètè yìí mo fọlọ́ ọ̀gá tó lẹ́ẹ̀kan ló fi lè yorùbá bẹ́ẹ̀ fi lè lu abẹ́ yìí máa lù lẹ́jì búrẹ́ àgbọ̀n lè dáná ni ló jẹ́ pé àwa ló dá àwọn bàbá wa kan níbi kan tá a gbọ́dọ̀ expose ṣètìmọ̀ afán sọ ọlọ́run ní jẹ́kọ́ bàjẹ́ ẹ ṣe. ẹ jọ à ń ṣe mítí mo ṣe parí ṣe bẹ́ẹ̀ ti gbọ́ látẹnu ṣìṣàn ẹ̀ bọ̀ ọ̀ṣà ẹ jọ ẹ má bínú. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé ǹjẹ́ wọ́n lè nírú bàbá Bánjí Akíntóyè ní bàbá kí wọ́n dẹ̀ máa wá sọ kátàkátà bẹ́yẹn lẹ́nu wípé kì í ṣe good leader wípé bàbá yẹn iṣẹ́ èèyàn dáadáa bàbá tó jẹ́ wípé lójú mi báyìí ni bàbá ṣe ń ta property wọn bàbá yẹn ń ta property nítorí Yorùbá nation bàbá tá à ń sọ nípa rẹ̀ yìí bàbá yìí ń gbìyànjú takuntakun ẹ jẹ́ n sọ nǹkan kan tí ò yẹ yín fún yín ìjà ńlá kan ṣẹlẹ̀ ìjà ńlá kan bẹ́lẹ̀ láàrin bàbá wa Bánjí Akíntóyè àtàwọn ọmọ wọn nígbà tí wọ́n sun ilé ọmọ bàbá bàbá bàbá Akíntóyè wọ́n sun ilé ẹ̀ so bàtàwọn Fúlàní lọ dáná sunlé ẹ̀ ọmọ yẹn ọmọ ọmọ bàbá wa sọ wípé ó wá ń bá mi sọ̀rọ̀ nígbà tá a nú rọ̀fà àti màjọ sọ̀rọ̀ ó ní ó ní òun sọ fún bàbá wípé kí bàbá òun fi gbogbo kinní lẹ̀ kí wọ́n kí wọ́n dúrọ́pù nípa Yorùbá nation kí wọ́n kí wọ́n fèsì yìí kí wọ́n máa kí wọ́n lọ jókòó sí amẹ́ríkà tó bá dẹ̀ jẹ́ nàìjíríà náà náà fẹ́ jókòó sí kí wọ́n jókòó kalẹ̀ síbẹ̀ wípé kí n bá bàbá sọ̀rọ̀ mo wá lọ bá bàbá mo wá sọ fún bàbá wípé báyìí báyìí ni àwọn ọmọ yín sọ nǹkan tó dẹ̀ ń ṣe wọ́n ni wípé torí pé ilé wọn tí wọ́n sun bàbá wa sọ fún mi wípé wọn ò bá àsunlé ọmọ àwọn jù bẹ́ẹ̀ lọ wípé àwọn gbọdọ̀ yorùbá nation yìí máa di gbígbà dandan wípé because táwọn bá kú lónìí kí ni nǹkan táwọn máa fi jábọ̀ fún Awólọ́wọ̀ kí ni àwọn fẹ́ sọ fún Awólọ́wọ̀ Awólọ́wọ̀ máa bi àwọn wípé ṣe bó wà láyé nígbà tí gbogbo Fúlàní ṣe oríṣiríṣi nígbà tí gbogbo kinní yìí ṣẹlẹ̀ kí ni nǹkan tó orí ṣe sí bàbá wa sọ wípé kí làwọn máa fi jábọ̀ fún Awólọ́wọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn ọmọ wọn pé kí n bá wọn sọ̀rọ̀ kí n dẹ wàásù fún wọn kí n ṣàlàyé wọn kankan tí ò yé wọn fún wọn èmi àtọmọ bàbá máa ń sọ̀rọ̀ dáadáa àádẹ́jọ sọ̀rọ̀ àjọṣe gbogbo ẹ mo ṣáà ní ké so because àwọn ọmọ gan fẹ kí bàbá wọn ní ìfọ̀kànbalẹ̀ ǹjẹ́ ẹ lè nírú bàbá yìí ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí wípé bàbá yìí ṣe good leader ǹjẹ́ ẹ lè nírú bàbá yìí ní bàbá ǹjẹ́ ẹ lè ní ní bàbá kẹ́ ẹ máa wá gbàdúrà kẹ́ ẹ máa wá sọ irú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wípé àbí kẹ́nìkan máa wá gbàdúrà wípé kí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí bàbá àti yín bẹ́ẹ̀ bàbá ò kì í ṣe mò ń fi ń dá gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà lójú àti gbogbo ẹ̀yin ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé wípé bàbá wa Bánjí Akíntóyè is good leader in yorùbá nation good leader ni bàbá jẹ́ ní ilẹ̀ yorùbá a dúpẹ́ wípé a ní wọn ní àkókò yìí inú tèmi gan ń dùn bá a ní bàbá ẹ wá jẹ́ sọ àṣírí mẹ́ta fún yín nígbà tí mo fẹ́ lọ sí bọ́dà ìdíròkò mò ń lọ pẹ̀lú ogun tó le